bàbá bí olórí ilé ibi tó wà nìyẹn. Hmm. Hmm. ṣeun dádì ẹkọ òun láti ẹ̀kan àgbà yín adalẹ àní wá yín tì ìyàwó ẹ dákun ẹ ń gbé bí àgbàlagbà tẹ̀tí wà nínú ìrìn àjò yìí fún ọdún bíi mélòó kan tẹ̀dẹ̀ wà nínú ẹ̀ tí mo dẹ̀ pé lọ́lọ́ Elédùà ẹ̀ wà nú ẹ̀ dọ̀jú alẹ́ mọ́mì báwo ni àwa obìnrin tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìsìn tá a jẹ́ ọ̀dọ́ báwo la ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn ní ìsìn ká gbé àdúrà ká gbé sẹ́gbẹ́ kan gbogbo apátápátá la nílò àdúrà gbogbo apátápátá la nílò ìfẹ́ gbogbo apátápátá la ní láti ní ìforítì ṣùgbọ́n ó tún jù bẹ́ẹ̀ lọ báwo la ṣe mo fẹ́ kẹ́ wà practical now mo fẹ́ kẹ́ ṣe kẹ ṣe ní kó ìdíkókò ni mo bí àwọn Yorùbá ṣe máa ń pè é kẹ sojú abẹ́ kó mo fẹ́ kẹ́ ẹ bá mi kẹ́ ẹ sọ fún wa nǹkan tó fi lè jẹ́ kẹ́ ẹ wà nínú ẹ̀ fún forty two years tí ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ àti láti ṣẹṣẹ látẹ̀kan yanralé ẹni láti wo behind the scene ètò yìí kẹ́ wá wo bí dádì àti mọ́mì ṣe ń ṣe after forty two years. Ah. báwo la ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn àmọ̀ràn wo lẹ lè fún wa báwo lẹ ṣe lè jẹ́ olùkọ́ fún àwa obìnrin lónìí kẹ́ẹ̀kọ́ wa bá ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú ọkọ wa kó má sí làásìgbò tí mo gbọ́dọ̀ ti sọ fún àwọn ọkùnrin bá ṣe máa gbé ìgbé ayé ìrọ̀rùn láìsí làásìgbò báwo náà làwọn náà ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú àwọn ọkọ wa láìsí làásìgbò kátàrà yín kọ́gbọ́n kátàrà yín kẹ́kọ̀ọ́. ẹ ṣe èyí tí mo mọ̀ náà ni wípé wọ́n ní ìbẹ̀rù olúwa òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní ọkọ òun ni bí olórí ilé oríire la ṣe tọkùnrin bá nítumọ̀ tẹ́lẹ̀dàá tí wọ́n fi sí báwọn ṣe jẹ́ olórí yẹn èmi gẹ́gẹ́ bí obìnrin mo mọ̀ wípé àǹfààní púpọ̀ wà nínú kóbìnrin máa mọ̀ wọn rẹ̀. Hmm. ṣé bó ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n. ní bí èmi ṣe rí nínú mi obìnrin bí òdòdó la ṣe rí ọkùnrin máa ń yọ̀ mọ́ òdòdó ni. Hmm so ní bí gbogbo bá a ṣe ń ṣe hmm. tá a bá ń ṣe bí òdòdó inú ọkọ á dùn sí wa hmm. bọ́kọ jáde gan a máa fẹ́ wá òdòdó bó wà níbi iṣẹ́ èrò kóbìnrin kó jẹ́ obìnrin tí wọ́n fi ṣe hmm. àǹfààní tó yẹ kó jẹ́ fún ọkọ èmi ò èmi mọ̀ wípé èmi nígbàgbọ́ wípé. E, ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé tó wà nínú institution marriage yìí ó ní í ṣe pẹ̀lú pé obìnrin ò mọ̀ kóbìnrin lòun hmm. tóbìnrin bá ti mọ̀ kóbìnrin lòun obìnrin á wá mọ̀ á rántí nǹkan tó ń sọ wípé ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ ròde á dẹ̀ mọ̀ pé obìnrin nílé hmm. àwa nílé ilé tó bá ti dáa ẹ̀ṣọ́ ló máa kó jáde ilé tí ò bá ti dá òun ló máa kó nǹkan míì jáde hmm. ọkọ àtìyàwó wọn láti lè sọ òótọ́ fún ara wọn hmm. èyí tó tún pàtàkì ni wípé obìnrin láti máa tọ́ ọmọ dáadáa iṣẹ́ tó pọ̀ jù tóbìnrin gbà òun ni kó tọ́ ọmọ tó o bá ń tọ́ ọmọ tó o dúró sílé wàá tọkọ ẹ pàápàá hmm. bọ́kùnrin bá ṣe ń ṣe síyàwó ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ṣe sọ́kùnrin tó máa ṣe sóbìnrin míì tí ọkùnrin tó bá ń ṣe jàùjàù síyàwó ẹ̀ tó bá dìtà kí ló máa ṣe èéfín ni wa. àwọn ìyá láti kékeré náà ti máa ń fẹ́ sọ wípé olú ọmọ òun ni ọkùnrin wọ́n dẹ̀ máa ń ba ọmọ jẹ́. Hmm ọmọ tó yẹ pé láti kékeré ó ti gbé ọwọ́ sókè ó lu àbúrò àbí ó fọwọ́ gbóbìnrin ṣe tí ó jẹ́ pé ìyá ẹ̀ àti àwọn tó wà nílé wọn bá wí ǹjẹ́ ó máa gbọ́wọ́ sókè lu ìyàwó ẹ̀. ìwọ bá. kò ní ṣe é èèwọ̀ ló máa jẹ́ ṣùgbọ́n àwọn ìyá wọn máa ń ba ọmọ jẹ́ wọ́n máa ń fi sí orí ọmọkùnrin wípé ó jẹ́ bí ò ṣe jẹ́ tọmọkùnrin yẹn bá wá jáde nílé inú ọmọ ò ní dùn torí tó bá ṣe bí ọkùnrin jẹ́ ìyàwó ẹ̀ máa ayọ̀ ọ̀nù gbogbo jọ́ọ̀jọ́ ìyàwó yẹn tó bá ti délé tó bẹ̀rẹ̀ sí tọ́jú ìyàwó ẹ̀ tíyàwó náà tí ó bẹ̀rẹ̀ sí kẹ́ ọkọ ẹ̀ ṣe rí pé for better for worse ó ti ní láì jẹ́ pé nǹkan míì wà ń díẹ̀ ṣùgbọ́n torí pé ààfun ní oúnjẹ tẹ́ bá fẹ́ àlàáfíà nínú nǹkan kí nǹkan ẹ̀fun ní afẹ́fẹ́ tó dáa hmm. obìnrin ṣé obìnrin ni láti máa rí wípé à ń fún ilé ní àlàáfíà à ń fún ní afẹ́fẹ́ tó tòrò à ń ṣe ìtọ́jú ọkọ à ń ṣe ìtọ́jú ọmọ a dẹ̀ ń jẹ́ kí ọmọ mọ̀ wípé ní ayé yìí bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan tá a bá máa bẹ̀rù olúwa nǹkan tó bá ti dáa fún a á dáa fún b nǹkan tí ò dáa fún b kò ní dáa fún a. ẹ ṣeun yá wa mọ́mí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ǹjẹ́ ó dáa kí obìnrin kó máa tẹríba fún ọkọ ẹ̀ ọkọ yín náà ní bí òyìnbó ṣe ń pè wọ́n ń pè ní tẹríba bẹ́yẹn respect ni ọkọ yẹn pàápàá gbé yín ẹ máa wò pé àbí àbí mo jù báyìí lọ ni. dádì ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ gan fúnra rẹ̀ náà kó máa respect ìyàwó ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́. ẹ̀tọ́ ẹ̀ pọ̀ ẹ̀tọ́ ẹ̀ pọ̀ àwọn ọkùnrin kan wà níta tó pé wọ́n ó pọ̀ jàǹtí rẹ̀ ó mú wọn lára kọ́mọ́ wọn kì í respect ìyàwó wọn. kì í tiẹ̀ kì í ṣọ̀rọ̀ ìyàwó nìkan hmm. ọkùnrin ó ní láti máa respect obìnrin torí ibi tí olúwa fobìnrin sí tó jẹ́ pé èyí tá a ní wà lọ́wọ́ wọn ìrànlọ́wọ́ àti máa fà wá sókè wọ́n jẹ́ fún wa. Hmm.